الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين من مواقف الصحابة في الجهاد ورنقبة جهاد في سبيل الله قبل قبولات وتوجيه سين الفاني كوا rárá wa létí kí ni irú pa bó làwọn sọ̀hábà àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà anábùwà Muhammad sallallahu alaihi wa sallam irú pa wo ni wọ́n kó lójú ọ̀nà jihadu táwọn wúyẹ o àwọn náà làwọ̀ kọ́sẹ̀ wa o àwọn látàájú wa o àtúwà ní ká dákọ̀ díẹ̀ min nínú màwáfífi sọ̀hábà. عن أنس رضي الله عنه قال Anas bin Malik lọ́nba àtàlẹ́kùn lọ́nu fún gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam. قال انطلق رسول الله وأصحابه حتى سبقوا المشركين إلى بدر وجاء المشركون níjọ́ ogun bádàrí ogun bádìrú ogun ńláńlá tọ́lọ́n fi ṣe yàtọ̀ láàrin irọ́ àti òdodo anasi ní anabi àtàwọn sọ̀hábì rẹ̀ wọ́n dé bádírù ní ọjọ́ ogun yìí wọ́n dé àyè tíjà ti ṣẹlẹ̀ yìí ṣáájú àwọn òṣèbọ àwọn kèfèrí. فقال رسول الله صلى الله عليه وسلم لا يقدمن أحد منكم إلى شيء أكون أنا دونه ànábì wa sọ fún gbogbo àwọn sọ̀hábà ìjọ náà pé ẹnìkankan yẹn ò gbọ́dọ̀ ṣáájú mi ṣe nǹkankan o àyàfi kó rí mi ní ẹ̀yìn rẹ̀ àbí láàrin òun àti ntọ́fẹ́ ṣe ìkọ́ ọ́sàrí pé mo wà ń bẹ́ẹ̀. fàdánà mọ̀ṣẹ̀rẹ̀kù níbi wọ́n wà bẹ́ẹ̀ làwọn ọ̀ṣẹbọ àwọn kèfèrí àwọn náà bá súnmọ́. fàkọ́lá sallallahu alayhi wa sallam bá nábì fi rí wọn anabi bá kéde báyìí pé kúmù ìlà jannatin arbuha as-samawati wal-ard àlìjánà tó fẹ̀ tó tó gbogbo sánmà àtìlẹ̀ òun ni wájú yẹ dìde wọn wò pé àlìjánà dà àwọn kèfèrí la rí tí wọn ń bọ̀ anabi ní kúmù ìlà jannatin arbuha as-samawati wal-ard faqala Umayr ibn al-Himam. عمير بن الحمام رضي الله عنه قل يا رسول الله رجيس ألوى جنة أرضها السماوات والأرض الجنة تفت في أتوبوبو سماء إليه نكاد بدي أوندا هي الجنة واجوني قال نعم النبي ní bẹ́ẹ̀ ni àwọn الجنة ń wò wọn ọ̀nà ọlọlá jihadu náà nàtọlọ ń fi sàlìjánná rọrùn fún mùsùlùmí ni bí wọn mẹrù ti gbọ́ báyìí àwọn sọhábì ànábì àwọn àwọn ẹgbẹ́ bá ti gbọ́rọ̀ lẹ́nu ànábì wọn yẹ kúrú máa wò à mẹrù níbẹ̀ tọ àwọn àlìjánná ni báfin báfin وقال رسول الله صلى الله عليه وسلم ما يحملك على قولك بخ بخ قال لا يا رسول الله bí ọmọ ẹrù ti bẹ̀rẹ̀ ní ẹ́ à kò sí nǹkan kan mọ́ sí nǹkan ànábì ní kí ló dé à qala la ya rasulallah illa rajaa an akuna min ahliha ń bẹ lọ́nkọ́lọ́ ń jẹ́ ma kí n wà nú àwọn ọjọ́ wà janna tó ní àdìdè sí i qala fa innaka min ní pẹ̀lú ògbó ọlọ́run bẹ nú àwọn ọjọ́ wọ̀ fa akhraja tamaratin min qaranihi fa ja'ala ya'kulu minhunna. ثم قاتلهم حتى قتل Umaru bá sáré mú làbídùn díẹ̀ tí ń bẹ nínú àpò àpò tọkọ tó gbé kọ́ra àyọ làbídùn díẹ̀ ó fi sẹ́nu ọjẹ́ lọ́ba bẹ́ sójú ìjà ibẹ̀ ni wọ́n sì pa á sí ìdá báwọn sọ̀hádà nẹ́bí ara tí wọ́n ti rí nù ìyà tí wọ́n jẹ yìí òun làwọn ń jọ̀rọ̀ rẹ̀ lónìí o dákun gbogbo ìgbà tó bá gbọ́ tí wọ́n dákọ̀ sọ̀hábì ànábì bọ́ ọ bá níjú rọ́bì ọlọ́hu aníhù lọ dandan ni kò ṣe bẹ́ẹ̀ o gbèsè ní lọ́rùn gbogbo wa o ọ̀dágbére ńlẹ́kùn ò ní darí wọlé o àmọ́ nítorí kí ọmọ jẹ ìsìláàmù tí gbogbo wọn ti wá rí náà lọ́mọ sábà àtàlẹ́kùn ọ̀yọ́nù rẹ̀ gbogbo àwọn sọ̀hábà nàbọ̀ wa sallam ẹ̀ nígbà tá a ti ń ka ọ̀rọ̀ jihadu bọ̀ láti ilẹ̀ yìí ọ̀yà ara wa létí o aláṣẹ mùsùlùmí ọwọ́ rẹ̀ lọ́lọ́run pàṣẹ jihadu sí o jihadu ẹsẹ decision fún individual àti máa tẹ̀sí o jihadu ẹsẹ decision tí kọ́dà amíru jama amir àti president àti chairman ẹgbẹ́ àbí ìjọ kan. olúwa ọ̀fàṣẹ ẹja ẹja ṣe jihadu àyàfi sọ̀wọ́ ẹni ọba jẹ́ kí ni ọba já láṣẹ mùsùlùmí èyí tó yàtọ̀ òun ni jihadu tí ọ̀tá wa ká wa mọ́lé àwọn àlùfáà léyìn wọn ò ní ibi ká tètè máa retí pé kí ni aláti òkè ajá o jihadu tí ó bá di pé àbẹ̀rẹ̀ rẹ̀ àti ẹ̀ mà wọ́n kàn wọlé tọ́yàn náà ni gbogbo ń tọ́ bá ní lágbára nìwọ náà ó dìde tó fi dìfẹ́ǹdì ẹ̀sìn àtẹ̀mí mùsùlùmí o àmì ẹ̀rí ọba ti yẹ lẹ́yìn yín o gbogbo afẹ́ bá wọn kájà afẹ́ lọ ja jihad èèyàn gbọ́dọ̀ lọ bí ọba ṣe pé lábẹ́ àṣẹ kínní aláṣẹ tọ́lọ́ ń pè láláṣẹ mùsùlùmí o àmọ́ yín ọ̀nà o ádà wallahu a'lam wa sallallahu wa sallim wa barika ayya